love me. bá sí. àwa kọ́ Thank you, Oshi, Oshi Happy God. birthday, ma. Ah, thank you, darling. Thank you. Ababate Olu. Yeah. Oh, sọ fún mi now. Look ah, that is why it called oh. surprise. <laughs> ah, thank ah, you. Uh, one more thing, darling. Yeah. What's this? Oh. Excuse me, Ajajajaja. Kí ni gbogbo nonsense yìí? Stop it, Jare. Take it easy. Kí lélẹ̀. Ah, family lawyer wa ọ̀rẹ́ dájú wa like seriously ẹ gẹ́gẹ́ gbẹ́gbẹ́ gbá yóò dé oṣù dánijọ́ ẹ wo gbogbo yín tẹ́fà kó mi báyìí ajá ni màá túlẹ̀ fún mi. ẹ kó sí kúrò. ọ̀rọ̀ ọlọ́wọ́ kúkú ní sọ̀kalẹ̀ látọ̀run. jọ̀wọ́ kò fẹ́ mi ò bí irú ti ń forí. jọ̀wọ́ kò fẹ́ Fikayo! Fikayo! Where is Fikayo? Where is your sister? Fikayo! No sense will not try pẹ̀lú mi nǹkan yẹn How dare you embarrass me or to embarrass that poor man? What was that nonsense all about? Mom, I didn't embarrass you. Oh, yes, you did. Ọ̀rẹ́ dádì wa. I said, can we wí? it now. Sure what? Repeat it! Eh, ẹ má yẹn mọ́ mi. Just crazy. mommy. ẹ bite etí mi. Bẹ́ẹ̀ni mo gba etí ẹ, máa dẹ̀ tuntun gbá tó bá tún ever saw anything against that man. Mommy, you're my daughter for crying out loud. And that was not just an ordinary man in my life. I've been sacrificing everything for both of you. I just need your happiness. Is everything kí happy As if I ever so trash nípa mọ́ yẹn, I will slap you over and over again. Mommy. Don't you dare Mommy! me. Come away. Kọ́ṣù kọ̀. Mummy gbá mi létí. Torí my Sade Olú Mommy? Did you see that? Mommy, gbá mi létí torí máa yẹn. I fẹ́ ẹnu lẹ́nu wọn ní fẹ́. Wọ́n ní fẹ́. Ẹni tó bá kú ní olùrànlọ́wọ́ la jẹ́ fúnra wa. ọlọ́run òkúnkún àbí kí ló ń pè ẹ́ i have come to warn you to stay away from my mother stay away from my mother mi ò mọ àràtẹ̀lẹ̀ dá ẹ̀ ẹ̀ lè fẹ́ ya mi o tó o bá fẹ́ wàhálà kí ló dé kí ló ń wá kiri àgbájá àgbáyà aláìnítìjú ọ̀lẹ́ olè save for my mother ta ló mọ̀ gan bí ẹ̀yin bàbá mi wọn ò lè fẹ́ yà mí o lójú ayé mi ò lè fẹ́ yà mí nǹkan tí máa fojú ẹyin tí máa tún rí ẹ pẹ̀lú ìyá mi àgbáyà òṣì ẹyin bó ṣe rí. ẹ má má bá mi lé ìfẹ́ mi lọ. dá ṣé mi máa wo mọ̀ ẹ́ tó máa sọ̀rọ̀ sí jọ́sẹ̀ ní àbúlé ha oh god. Let's go. All anytime, call me fast. Deolu. Darling. I'm really so sorry for what Fikayo did. Joma binusi, bínú sí. Tèmi ni kò rò, ṣùgbọ́n. Mi ò tiẹ̀ lè Binusi sí. Ṣé èèyàn lè bínú sọ́mọ ẹ̀ ni? Bínú sí o mọ̀ pé anything tó ń bá ṣe ọ̀lẹ ló jẹ́. Hmm. And automatically ọmọ mi lòun náà so mi ò tí n bá ti lè bínú sí biological child mi gbọ́dọ̀ mi ò gbọ́dọ̀ bínú sí. mi ò lè gbà kí wọ́n sì mi fẹ́ máa yẹn kò possible láti bó síbo. bọ́tà àgbàlagbà làwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí ṣé o fẹ́ máa decide fún mọ́mi ẹni. kò ṣòro decide fún mọ́mi mi ò lè gbà ni i can't take it mi ò lè gbà. Hmm, dúró ná ṣé o ní anything against máa yẹn ni. no i don't bọ́dà ìbí kò yẹ he was my father's friend and again family lawyer wa ni kí ló fẹ́ káwọn èèyàn máa sọ ọ́ yẹn máa wò ó kúrò náà mi ò lè gbà o mi ò lè gbà kó lè fẹ́ mọ́ sí mi. kò sí ìkọ̀kọ̀ táwọn èèyàn fẹ́ sọ fi káyọ̀ mi ò ti lágídí jù máa ń rọ pé gidi tó wà. ọ́fíìsì màláwà stop it stop it jàre. àgọ́lọ́ fún ọ mo mọ̀ pé bí báyìí ni wọ́n máa wà. kí ló mì pé ni wọ́n máa wà ṣé òòṣàn mi káàkiri lè ṣe àjíbádé ni. èmi ṣó ẹ káàkiri kí ni mo ń ṣọ́ lára ẹ kí ló wà lára ẹ tó ń ṣọ́. md máa ń béèrè ẹ. àwọn wa torí àwọn ṣe ń wá. see you later. bá mi gbé ẹ̀fọ́ ẹlẹ́gùsí jáde kó gbé rírò jáde fún adélé tilapia fish bọ̀kọ̀tọ̀ àti ṣàkí bá mi kó jáde gbàtà tí òkú náà jáde ní freezer ṣùgbọ́n ọ̀rẹ́ tètè o. একা বাবা একা বাবা Akandi. É, é, Java. kí ló ṣe wọn látẹkùn tí o ṣe ọkọ lẹ́yìn rẹ. báwo ni. ẹ ẹ ra. Ah, ah mọ́mí ò jáde ni. wọn ò jáde wọn wà nílé. ìjọba ti máa jáde kí n kàn wọ yàrá mi lọ. ẹ pẹ̀lẹ́. ìgbà wo ni pósìtì yẹn máa jáde. mọ́mí next month ni o. next month well it's around the corner àmọ́ àdúrà tèmi ṣá ń gbà lójoojúmọ́ ni wípé kí ẹlẹ́dàá mi jọ kó má gbé lọ sọ́nà jíjìn pẹ̀lú gbogbo insecurity tó wà nílùú yìí Ah, mi ti ẹ̀ fẹ́ mi fẹ́ bá fúnra mi ní high blood pressure tí ò nítumọ̀. Ah, mọ́mì àdúrà mi náà nìyẹn o torí ẹ̀rù ń bà mí mi fẹ́ lọ sí eh, north. jọjọjọjọjọ ládé má fẹ́ ní pẹ̀pẹ̀ púpẹ̀ o ṣùgbọ́n let's be positive here hmm? ọmọ post ẹ̀ sí tòsí lágbára. àbúrò mi ọ̀sán mọ́mí ẹ kúlé. wọ́n bí fi káyọ̀. ṣébi ló kí bẹ́ẹ̀ èmi ló kí gan tó dẹ̀ rìn lọ irú nonsense wo ni ẹ lọ. mọ́mí mo kì í mi ò kì í gan. èmi kọ́ ló kí bẹ́ẹ̀ o ò lè ẹ́fà kí mi bẹ́ẹ̀ èmi nìyá ẹ kí ló ṣe ẹ náà wá wá wá lọ kú o ó ó dàbí ni pé ilé àìfẹ́ máa ga jọ onírè ẹ̀ lọ àbí you better be careful you nonsense wò lélẹ́yìn náà. ìsítábìnrin náà ẹ kí wọn ìwé ìbẹ̀ ṣe kí wọn yẹn náà ò dáa ẹ kí wọn properly ẹ kú lé mà. mọ́mì ẹ̀yin ló ń kí náà. mọ́mì ẹjọ́ ẹ̀ náà ẹ dá wọn lóhùn ẹjọ́ o káàbọ̀. Babe, boyfriend then call me, remote enter ti lọlé. ó ṣe máa lọlé ṣebí mo ní kó bá mi sọ fún pé ó máa drop mi lọ́nà pé mo fẹ́ rí mọ́mísí. mọ́ mi wá àyà má kò yín o kí boyfriend oní boyfriend gbé yín ah ẹ wàá rí sí Hmm, má dá ló ń pè jù kò mọ̀ pé ojú lalákàn fi ń ṣọrí. ìyá mi ẹni ẹlẹ́ni ẹni tó bá mọ̀ ni Ronke ah, ah, àbòsí ẹ̀ pọ̀ ewé ń karamọ́ ìwọ́gbọ́n ó tún karamọ́ ẹ̀jọ́ ẹni tó lọ́rọ̀ gan lọ. wọ́n gbogbo fi Ronke lẹ̀ èmi mọ ohun ojú mi ti rí òun ló fi ṣe. má wọ ìmọ̀ gbé ẹ dání Ronke ó yá ọjà lọ. ó oh, no no no má bọ̀dà èmi àtàwọn péjú lájọ máa lọ because i fẹ́ branch ni mo. Oh. thank you. All All right bye bye. bye. So guys, mommy and All right, good night. Sure. Okay, bye. Bye bye. bye. Ó kàn yẹ pé mọ́ ọ̀tẹ́ fẹ́ lọ yẹ mi ò ní lè tẹ̀lé yín lọ. Ah, kí ló dé? appointment like appointment. Ẹ eh, bó ṣe wá sọ yẹn, you are excused nítorí tí èmi gan bá lórí appointment tó níyẹn ah, kò sí Jupiter náà tó lè mú jáde babe we on our own. wọ́n ẹ̀ta ṣe máa fi mọ́ ọ lẹ́ ó mọ̀ pé mi mo fẹ́ ra nǹkan púpọ̀ náà ṣé nítorí pé mo ò ní mọ́tò. mo ti ń rọ àrò kan a máa wọ̀rí èmi àti àlọ́ jẹ́ kó lọ sàpọ̀ntmẹ́ǹt yẹn. ẹhẹ́n sista mi. yes Ládéwọ̀. kí ni actual problem tẹ ní pẹ̀lú Barrister Adéolú. mi ò ní problem pẹ̀lú kílẹ̀ tó sọ bẹ́ẹ̀. but why tẹ ní kí wọ́n mi máa fẹ́ wọn. it's like you don't get it mi ò kàn lè gbani but mọ́mì loyeko decide whether the man is good for her or not. well Emi, ò mi ò fẹ́. sista mi ṣọ́rọ̀ mi wà lẹ́yìn ọ̀rẹ́ mi. kò sí nǹkan mi kò kò fẹ́. tí o bá sọ̀rọ̀ mi then you should be interested in her own happiness. mọ́mì ti try tó láti ìgbà tí dáàdi ti kú she's been there for us why can't we just do this for her. Hmm. you're right ladele. mọ́mì deserve happiness eh, but kò ń ṣe lọ́dọ̀ ọba ìsádé olú. Let her find her happiness somewhere else. Sister me, ìfimọ́ mi àti barista mi. Ládé, as you can see, show you tí mo ṣe, o gbọ́dọ̀ submit ẹ̀ lọ́fíìsì láyọ̀lá. So, okay, lára preparation time sọ, ta in charge of it now? Well, it èmi àti that ni, but I àwọn list yẹn while away. Okay, and I hope you are going to have the nice items this year again. Benny, sir, uh, we plan to have a branded uh, rechargeable lamp, okay. um, writing pad, leather wallet, t-shirt and a uh, clock àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ All right, that's nice báwo ni onja àti drinks. everything ti set sir good. and then accountant any owó tán bá need ẹ bá mi release ẹ fún and anywhere tó bá need attention I'll be here. All right, sir All right. thank you so thanks. jọ̀wọ́ kò fẹ́ mi o bí irú ti. you ó ah, máa ní sùúrù gidi. jẹ́ olú ó dàbí kò yẹ. <laughs> ó yé mi o. àdúgbò ìfẹ́ frustrate mi ni. Ah! máa gbọ́ àwa. ó fẹ́ kí n ṣinú bí sóhun ni o. irọ́ ò ní ṣinú ọmọdé àṣebí ọmọdé àwa àgbàlagbà la máa mọ bá a ṣe máa handle ẹ̀ frustrate ẹ kẹ ìwọ á ìyá èmi á bàbá fún wa rí i pé tiwa ló máa gbọ́. ọ oh. báwo ni. Oh. Fẹ́mi oh, my darling báwo ni dẹ ṣé wà iṣẹ́ ńkọ́. ṣé o bá ṣókè yẹ. Um, bẹ́ẹ̀ ni mo bá wọn sọ um, wọ́n ní wọn máa pè yín lórí ọ̀rọ̀ estate ọ̀hún ìjọba yìí. oh very good okay fine kó yà pè mí ni o n <laughs> bá gbọ́ details. àwọn girlfriends ẹ̀ ń kọ́ so bí mo ṣe ń sọ sùúrù là máa ní ah, ìwọ ṣáà ṣe ṣe ìyá kémi ṣe ṣe bàbá rí pé ó máa bọ́ sí wa lẹ́nu. you can understand pé I have my own life. I know I know bẹ́ẹ̀ lọmọdé ah, á ṣe bí ọmọdé. Ah. waiting for ọ̀nà rẹ̀ yẹ. bad man já pépé ṣe pé mo máa jẹ́ kórí mi kó gbé yẹ̀yẹ́. bad man kékeré ẹ má lọ fojú di mí ẹ má lọ fojú kéré mi. ibi tí máa dé mo máa dé bẹ́ẹ̀ gan. wọ́n mú mi pé mo tún kéré gan. wọ́n tún yọgun yan mi kéré lọ. ṣe pé mo máa méré mo máa sáré gan. tọ́ba lé mi wọ́n lè mú mi gan yẹ̀yẹ́. bad man já pépé dọ́gùn là ń gbàgbà já pépé ṣe bíbí tí máa dé máa dé aláyé máa béèrè báwo ni mo ṣe ṣe tètè bá mi ṣe ó tètè bá mi ṣó é kọ́nà mi ò làbí torí adé ibi tí máa dé máa dé aláyé máa béèrè báwo ni mo ṣe ṣe tètè bá mi ṣe ó tètè bá mi ṣó é kọ́nà mi ò làbí torí adé ọmọ tó bá bá wí tó bá wà rògbè oníṣẹ́ tó àti parun ní ṣẹ́gun lóye ibi tí máa dé máa dé ó yẹ yẹ tètè bá mi ṣe ó yẹ yẹ bá mi ṣeré tètè bá mi ṣeré tètè bá mi ṣeré kọ́nà mi ò làbí torí adé ọmọ tó bá ń bá omi tó bá wọrùn kì í ó ti ṣètò àti ìparun ni wetin my life don see wetin my eyes don see no be small no be small no be kékeré o ibi tí máa dé máa dé aráyé má béèrè báwo ni mo ṣe ṣe. bó mo fi kíni ọ̀sán ah, ah. kí ni wèé yìí ń pè mí fún. Mo fi mí Do you believe pé mo ní hangover? Oh, ṣe máa ní ní hangover. Ìwọ́n tó yẹ pé bó ṣe mélè ló mélè ló mélè kí ló ṣẹlẹ̀ gangan? Ó tiẹ̀ wò pé MD wà níwájú ẹ̀. MD? Wọ́n ní iwájú ẹ̀fà olọ́jọ́ wọnú. Ṣé kò náà ní kí n mú wá ní wọ́n gbàgbé yẹn. ẹkùn àjìfà ó bá dìjú rí ló ṣẹlẹ̀. létí àgọ́ tó ti mú wa ẹ̀gbọ́n àwọn tó sàrọ̀ tí yẹn ọmọ kojú bìlì pé mẹ́ta ló fún mi. ó kọ́ ti lọlé. báwo ni o ti ẹ̀dá tó wá list yẹn kọ́. ó wà nínú ọ́fíìsì ọ̀gá but mo ti sign ẹ̀ o. tó bá ti sign ẹ̀ let me have it. Okay. Money. S for Shayo. The accountant. S for Shayo. The accountant. Aṣáko mm. àná, ẹ ṣáà máa jẹ́ kí fàájì àná kó délé sálárì wa. Kí ló mì? Ṣé a ti ṣe fàájì rí nínú company tó affect salary? Ah, mo kàn ní kí n sọ ni. Ah, Good morning. Báwo ni? Ṣé wàá pa? Kí ló ń ṣẹlẹ̀? Ah kí ni. ṣé ò rí mi ni. ta ni ẹ ó máa fẹ́ máa pretend so ó fi pé mi ò rí nǹkan tó ṣe lánàá. calm down now kí ló ṣe lọ́fíìsì làwà náà. wọ́n sọ pé kí n calm down babe nǹkan tí bọ̀bọ̀ yìí ṣe ó ju ọ̀pá wa lọ́fíìsì lọ. ok kí ló ṣe. ṣo lè bí gbogbo bá ṣe ń ṣe fàájì lánàá tá à ń ṣe pàtí lánàá kí ní burúkú yìí àti gẹ́ẹ̀ ìrọ̀kẹ́ àbí kí ló ń pe gẹ́ẹ̀ sẹ́kítírì yẹn wọ́n jọ wà nínú mọ́tò wọ́n smash ara wọn ah. I saw them live ah. eléyìí tẹ́mi pè ní boyfriend mi eléyìí àbí mo parọ́ sórí nǹkan tí máa fojú ẹ rí wálé wojú mi dáadáa èmi ti káyọ̀ mi máa díù pẹ̀lú ṣó tẹ rí eléyìí tẹjọ́ ń kó wa ń kiri Rónkẹ́ mo ti díù pẹ̀lú òun tó bá tún ayé ẹ̀wà láyé kò ní dánwò ẹ̀wò pẹ̀lú mi ṣó wá rí ìwọ wálé tó bá ń gbọ́ tó bá ń pe obìnrin wàá máa sá ní nǹkan tí èmi ti káyọ̀ tí máa fojú ẹ rí oní ìbànú guy obama ti ṣe báyẹn náà náà. ẹ ẹ tiẹ̀ dúró náà tó bá wọn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ nǹkan ẹ̀yin omi pé kó wá débi báyìí kó máa embarrass wọn tó bẹ̀rẹ̀ náà àfi tó wáyé pé ọkọ àti àwùjọ ni wọ́n kọjá fẹ́ràn sílé bó ṣe máa máa embarrass wọn níbàyí ó ti pọ̀ jù ti pọ̀ jù. ọ̀gá oríṣi tí wọ́n fi máa sọ wípé ọkọ àti ìyàwó kò dá kí wọ́n máa gbà wọ́n bí sẹ́kàn náà nìyẹn o ṣe ti wá rí ìdí nísìn báyìí. orí yẹn sọ orí yẹn ah! sọ lágbára o. ọkọ wálé wálé wales wales dúró náà ìwọ ọba wí náà dúró náà wales. Oh, to replace nǹkan tí money ní to replace ní bíbá yẹn this very particular document you have to wàá swap ẹ e pẹ̀lú the other one tí mo fún the other time so ìyẹn ló máa wà nínú ilé this is meant for working so try to effect that when you get to our office. Uh. Yes? Oh, okay. Let them come. Check on Wally. Oh. day, sir. Yeah, good afternoon. I am Agent Fayomi, and here's my partner. Agent Bamdele from the state CID. Ah, you are welcome. Ẹ jókòó, Àjọ, kí ni mo lè ṣe fún yín? Sir, ẹ wo lady tó wà nínú IT company. She recognize it? Ah, Ronke Lele, she's one of our staff here. IT cards company wà lélẹ̀ àbí. yes sir àrùn kẹnu àrùn kẹnu. she's one of us here. ṣé well i received report láàárọ̀ ẹ̀ pé wọ́n rí òkú ẹlẹ́gbẹ̀ẹ́ títì along Catholic road and ìgbà tá a lọ síbẹ̀ la rí id card in the bag. so we decided to trace her down here. Okay, is dead. Yes. Ah, Ronke kú. Ah. Yes, I'm sorry she's dead. Nǹkan tó gbé wa láàárọ̀ ìgbàgbọ́. What? Àjọ wa ní get together lálẹ́ àná ni now. She was there. Yes, I kọ́kọ́ kò lè ṣe báwo. Yes, I'm sorry she's dead. So can you nǹkan tó ṣẹlẹ̀ What what really happened? Well, actually, ṣì ń ṣiṣẹ́ lórí and that is why we are here. Òkú ẹ̀ ti wà ní mọ́túárì. See, please give this to Fikayo. Ah, but ti mú sùúrù o kì í confront ọkùnrin bẹ́ẹ̀ yẹn ṣé yẹn wá ní solution báyìí ṣé yẹn ló wá ó ti wá sọ problem ẹ báyìí ah, ó bá ti ní sùúrù. kí ló ń sọ o àwọn ah, kì í confront ọkùnrin bíi báwo ṣọkùnrin jẹgùn ni ah, ó dẹ̀ ń sọ ó dẹ̀ ń tẹnu mọ́ my dear bó ṣe ṣe yẹn gangan ló dáa next time kò ní bẹ́ẹ̀ dánrú ẹ̀ wò kálẹ̀mí tún wá wà ń bẹ̀ <laughs> bó ṣe ń lọ báyìí lèmi náà máa lọ báyìí la máa tutọ́ sókè la máa fojú gbà wọn láì bó ṣe ṣe yẹn o máa dá wàhálà sí ẹ̀ jẹ́rìí ẹ̀yin èèyàn ẹ kí n láìka ẹni tó bá ní principle mo ní principle ni bẹ́ẹ̀ ni mi ò dẹ̀ kí n gba rubbish mi ò ń take nonsense ó tán ẹ dẹ̀ máa sọ̀yàn lórúkọ ẹ máa sọ̀yàn lẹ́nu mi ò láìka ah ah s for Ṣayọ̀ ó ga. wàhálà ti wà o kí ló ṣẹlẹ̀ òun ló pa wà lọ́fíìsì ẹ̀ ẹ̀yin ló wá kàn wá pẹ̀lú. wọ́n ní wọ́n rọ̀ kúrò títí. Rónkẹ́ wo. Rónkẹ́ kan náà. Rónkẹ́ wa. Hmm. Yẹ Rónkẹ́ ti kú. Yẹ Rónkẹ́ ti kú. Yẹ yẹ yẹ. Kí ló sorry She go ṣẹlẹ̀ ni. Oh my God. Ah, kò lè mọ̀ kò lè mọ̀. Ikú ikú òdòjọ́ àrùn òdòṣù. Wọ́n láì di card ọ́fíìsì wa tí wọ́n rí lára rẹ̀. Wọ́n ló jẹ́ kọ́ trace ẹ̀ wá síbí báyìí. Ah! tó bá dẹ̀ ti di iná lè la ìbá ó ti wọnú kòtò nìyẹn. wọ́n kàn wá mí wọ́n kàn wá yín fọ́ọ̀mù. fọ́ọ̀mù wa ni àbáwo ni. báwo lè ṣe fẹ́ mọ̀ ah! ah! ṣe fẹ́ kò ní wá sáré sọ fún mi ẹ̀ ń dì rọ́bì iṣẹ́ mi. Rónkẹ́. Ah! èmi ni mo ní kọ́pẹ́ yẹn wá this is agent. Fáyọ̀mí. agent Bámidélé. àwọn head of department wa pè níbí it's unfortunate to have a bad news. bad news kí ló ṣẹlẹ̀ ọ̀gá. Eh, agbóòsì kan lára àwọn staff. ta ló kó ọ̀gá. Rónkẹ́ tán. Rónkẹ́ ti kú. Rónkẹ́ is dead. kí ló mọ̀ nípa ikú olóògbé Rónkẹ́ because I believe you know so much pẹ̀lú gbogbo nǹkan tí mò ń gbọ́ nínú ilé yẹn and you need to tell us now nínú findings wa a rí i pé ìwọ àti ẹ̀ lẹ́jọ́ wà last tó fi kú. irọ́ ni o èmi àti ẹ̀kọ́ lájọ wà last ni o òun àti Fíkáyọ̀ lọ́jọ́ wà last òun àti ẹ̀ lọ́jọ́ ní argument èmi àti ẹ̀kọ́ lájọ wà last ìrọ̀rùn pamọ́ mi o. Fíkáyọ̀ right. yes. kí ló fa argument òun àti Fíkáyọ̀. nǹkan tó rí lè ṣẹlẹ̀ ni wípé èmi àti Fíkáyọ̀ and date tí gbogbo staff dẹ̀ mọ̀ sí èmi àti Rónkẹ́ àti one date secretly tí kò sí ọ̀kankan tó mọ̀ sí Fìkáyọ̀ wá mọ̀ lálẹ́ àná so bí Fìkáyọ̀ ṣe pé èmi àti ẹ̀ wà nínú ká tá a Is that why you killed her? No, èmi kọ́ ni mo pa ọ́ Fìkáyọ̀ ló pa ọ́ sorry Fìkáyọ̀ ló jọ rí last even ní àárọ̀ yìí ó ti threaten èmi náà. Akànjí Akànjí Akànjí ṣé ti dùn ẹ ni ọkọ tó hàn látàárọ̀ yìí bẹ̀rẹ̀ lọ sí kẹjọ olórun òfò. bó ṣe bó ṣe ń ṣígè bẹ́ẹ̀ tó jẹun kánú. Deolu. Jode, oh, sound worried. Yes. Um, Fikayo ló pè mí láti ọ́fíìsì ẹ̀. Okay. Ó ní àwọn ọlọ́pàá wá arrest òun. What? Arrest? Yes. Kí ló ṣe? Ó ní wọ́n sọ pé òun pààyàn see ọmọ mi ò lè pààyàn it's not possible she can't. pé Fikayo pààyàn. yes. all right police station wọn ló wà. Elekuro. Elekuro. yes. just give me some time go there right now okay, okay? right away. <sighs> Uh, Fikayo. tell me kí ló ṣẹlẹ̀ láàrin ìwọ àti ẹ tí wọ́n ló kú yìí. No, no, please. Fikayo is okay, is okay. O ní láti sọkún ní lẹ́bùtà dé yìí. You see, mo fẹ́ ka ṣojú abẹ́ǹkò ni ọ̀rọ̀ ẹkún kọ́ lélẹ̀. You just tell me what happened. Èmi kọ́ ni mo pa. Bẹ́ẹ̀ni mo ní ìlú láti mọ ohun tó ṣẹlẹ̀ gangan káti ẹ̀dùn ọ̀kọ́ ló wà. ní alẹ́ màtí ṣe ní ọ́fíìsì mo ká gẹ̀yẹn àti boyfriend mi nínú mọ́tò níbi tí wọ́n ti ń bá àwọn lájọṣepọ̀. and after the party. Okay. kí ni mo sọ fún ẹ mo ṣe mọ́tò mi ó lè gbọ́kọ́gbọ́kọ́ just imagine ìwọ kí ni mo ṣe kí ló ṣe ìwọ ló ṣe orúkọ bẹ́ẹ̀ fún ìlú ìwọ ló kẹ́ ẹ máa gbà mí kí wọ́n máa bí mi pé kí lòun ṣe. ìwọ aláìlójú ti olúwa ta ló ń kọjú sí má kọjú sí mi mọ́jú sẹ́ni tó ń bẹ̀ sọ̀rọ̀. ladies kí ni mo ṣe fún yín ah, gbogbo yín dẹ̀ fún mi ṣé bẹ́ẹ̀ mi àti ìjọba lẹ́nu mọ́tò ṣe ẹ̀ ẹ̀ sọ ẹni tí pẹ̀lú gbogbo nǹkan tọmọbìnrin yìí máa ń ṣe fún ẹ ó máa fún ẹ lówó ó máa fún ẹ láṣọ pẹ̀lú ẹ náà o tún fọkọ̀ náà ni. kí ni mo ṣe. ṣé o bóyá àárí ẹ ńgbà tí wà àti wálé tẹjọ ń ṣe oríṣiríṣi ní mọ́tò. ó yẹ ẹ lẹ́nu. wọ́n ń ṣèranù nínú patí ah, ah. pẹ̀lú boyfriend ọ̀rẹ́ ẹ̀ ojú gbà mí tì fún ẹ ibi gìgísẹ̀ lèèyàn bá ti mọ ẹ̀yìn oníranù ẹ̀. ẹ má bínú ẹ wò ó kó dẹrí bẹ́ẹ̀ ṣe ìró misunderstanding ẹ wọ́n bí wọ́n bí pàdé à gbogbo nǹkan ni mo gbà mo hate ọ̀rọ̀ misunderstanding yẹn. ẹ kò sọ́wọ́ kankan lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ wá gbọ́ o last one yẹn lélẹ̀ ṣorí jẹ́ kí wá sọ fún ẹ láti èmi lọ tí máa ever rí ẹ ní sàkání èmi àti wálé nǹkan tí máa fi ojú ẹ rí tó bá ń rí mi báyìí gbogbogbogbogbò kó ṣì dànù kúrò. mo rò ṣe rí oníranú aṣẹ́wó oníṣekúṣe oníṣekúṣe. ah ah pẹ̀lú gbogbo nǹkan tọmọbìnrin yìí máa ń ṣe fún ẹ ó máa raṣọ fún ẹ ó máa fún ẹ lówó ah, ah, o tún lọ bá boyfriend ẹ̀ sùn kí ló ń wá kiri ojú kòkòrò wà lójú ẹ. kò rí ah, bẹ́ẹ̀ ẹ báwo lọ èrí o fẹ́ máa ṣàlàyé ọ̀rọ̀ oye o fẹ́ fẹ́ máa ṣàlàyé fáwọn aláǹtà tóun ti wá lọ. that's all I know mo fi hàn mí dẹ́ta sílẹ̀ ní spọ́ọ̀tì ni mi ò mọ nǹkan tó tún ṣẹlẹ̀. ẹ àwọn ọ̀rẹ́ ẹ̀ tó kù yẹn ṣé tí n bá dé ọ́fíìsì yín lọ́hùn mo lè bá wọn. bẹ́ẹ̀ni sá. what are their names. títí àpèjú. títí àti péjú. yes sir. all right all right all right all right. daddy please ẹ má jẹ́ ń jẹ́ yẹ̀ aminu sins. Fikayo mo fẹ́ kó fira ẹ lọ́kàn balẹ̀ ò jìyà jìdì nítorí ẹ̀ ní ṣe stepping mo fẹ́ wádìí òkò òdòrò dájú kí n lè di èyí tó jẹ́ òtítọ́ náà ẹ̀ kí n dì mú. wọ́n máa ń ní orílẹ̀-èdè ní mòwú ẹ̀ṣẹ̀ ló pọ̀ èmi á mẹ́sọ̀ pé ìwọ ò jẹ ìyà ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ò ní jìyà ok so mo fẹ́ kó fọkàn balẹ̀. You have a daddy here. Your daddy here is a barrister, not a fighter to the last point. Mo fẹ́ kẹ́ throw more light into that incident to involve Fikayo tó fi wà ní ibi tó wà yẹn. Yes sir, nǹkan tí ó ṣẹlẹ̀ ni wípé mo fẹ́ sọ̀rọ̀ àbí. Ó oro. mọ̀ pé wò lágbèékalẹ̀ ọ̀rọ̀ wá sọ gbogbo ọ̀rọ̀ náà ni kò ní kò ẹ má bínú sir i am in the best position to explain what happened nǹkan tó ṣẹlẹ̀ ní ọjọ́ náà ni pé. tọkàntọkàn aṣẹ́wó oníbàálù ah, wọ́n máa ń lọ ẹ̀ wọ́n máa tọ́ ìbá sí ó ti ẹ̀dá ó ti yà ẹ̀dá èmi ẹ̀ bàbá mi kẹ́ ẹ̀ bàbá mi lọ́wọ́ òdèbú ẹ máa kọkọkọkọ mi ìwọ kó lè gbé ju ọ̀rọ̀ wèrè olùsọ lórí burúkú ó bá bá fẹ́ mi ní nǹkan papọ̀ ẹ kí wọn lọ mi ẹ yìí má ti lọ ṣe yín ṣètì ṣe ṣẹkọ ṣẹṣọ ti ẹgẹ ìjẹdà wọn ti má rí wọn dẹ ṣe ẹ wá sọ òkè dílẹ lọ́jọ́ òní kọ ló máa sọ òkè dílẹ ní ṣúgà kí ló fún ẹ kí ló fún ẹ kí ló fún ẹ kò sí nǹkan tó máa ṣe kò sí nǹkan tó máa ṣe mo lè pa ẹ aṣọ mo lè pa ẹ lọ́wọ́ yìí o máa pa ẹ mo lè pa ẹ sí o bí yà jà o bí yà jà o ṣe máa ń pẹ́ bọ́ọ̀lù lọ́jà ṣe mo sọ fún ẹ oṣù kúrò lójú mi máa ń nù ẹ lórí ọ̀rẹ́ mo máa pa ẹ sí wàá kú sí o wàá kú sí mo sọ fún yẹn wàá ìgbà tí mo ṣe sọ fún ẹ wọ ẹ má wọ yẹn lẹ́bi máa ń dé wọ́n lẹ́bi máa ti jẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀mi máa ti jẹ́ ẹ̀ṣẹ̀ akọ́bí ni. Hmm. bó ṣe ṣẹlẹ̀ nìyẹn. Eh, eh, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sà bó ṣe ṣẹlẹ̀ nìyẹn sà. Eh, in case tí ẹ bá tún ní any information láti fún mi ìyá ẹ̀dẹ̀fẹ́ yọ kúrò náà ọkọ tí mo ti gbọ́ ẹ ẹ má hesitate láti get in touch with me, okay All right, sir. this is my card. kò sí problem sà ó fẹ́ gbà hmm? ẹ má èmi ní kẹ́ direct anything lórí ọ̀rọ̀ yẹn sí sà. ó máa ń sọ nǹkan nù ní sà. <laughs> okay let, let me have your number. Um, zero nine zero seven zero. hers or yours. mine sir mine. okay kò sọ ẹjẹ ikú gbogbo àtàwọn méjèèjì starting from here. zero seven zero. zero seven zero. three five. three five. three five. three five. two eight. ẹkún kọ́ lọ̀rọ̀ wa ń kàn àdúrà ló yẹ ká máa gbà kán dá àǹtí mi sílẹ̀ gbogbo ẹkún tẹ̀ ń sun ẹ̀ kó má lọ dá nǹkan míì sí yín lára mọ́ mi ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ má sunkún mọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wọlé lọ ká lọ sùn ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wọlé ká lọ sùn ẹ jọ̀ọ́ mọ́. Ah, ti tó olùṣàánú mi olóòjú o olùṣàánú mi. ah yes títí aláyọ̀ ah, inú mi dùn nígbà tí o kọ́ mi pé o fẹ́ rí mi tí mo fi ní kó pàdé mi nígbà I was so happy mo ní bóyá o ti put into consideration ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ the last time ló jẹ́ kó sọ bẹ́ẹ̀ sí ádẹ́wọ̀n mi kó jẹ́ pé gbogbo tí o bá mọ̀ ń pa ẹ̀ gbogbo tó tó bá wà nínú ẹ̀ láì yọ kankan kúrò ló ló ló jẹ́ kí n mọ̀. tí mo kàn máa fi kún ni pé má gbàgbé nǹkan tá a sọ yẹn anything tí ó bá máa yọ ìwọ gan kúrò nínú problem tó wà nílẹ̀ yìí ni kò ṣe. Ubo, with anything. Now, I'm here. Yes, sir. Eh, eh, come on, fara ẹ balẹ̀, iwájú mi ló wà, Here I ò lè ra ẹ̀mí ta come on. No worry. My jà. Shall we má jà yà. Ṣé rí látìgbà tí ọ̀rọ̀ My conscience ti disturb me. mi ò lè sùn mi ò lè ṣe kankan ẹ̀rù máa ń bà mí every time ni torí pé Fikáyọ̀ ò mọ̀ kankan nípa ikú lady yẹn sà. hello really. pé kí ló instigate pé ká group ẹ pé òun ló pa. why. nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ni wípé. mo sọ fún ẹ kó ṣe mọ́tò mi kí ni mo sọ fún ẹ kó ṣe mọ́tò mi ó lè gbọ́kọ́gbọ́kọ́ just imagine ìwọ kí ni mo ṣe kí ló ṣe ìwọ ló ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn fún ìlú ìwọ Ronke ẹ máa gbà mí kó máa bí mi pé kí lòun ṣe. wàhálà ìlú ta ló ń kọjú sí má kọjú sí mi kọjú sẹ́ni tó ń bẹ̀ sọ̀rọ̀. ladies kí ni mo ṣe fún yín ah, gbogbo yín dẹ̀ bù mí ṣé bẹ́ẹ̀ mi àti ìjẹ́kọ́lẹ̀ inú mọ́tò ṣe ẹ̀ sanity. ṣùgbọ́n pé kàn ẹ́ pẹ̀lú gbogbo nǹkan tọmọbìnrin yìí máa ń ṣe fún ẹ ó máa fún ẹ lówó ó máa fún ẹ láṣọ pẹ̀lú ẹ̀ náà o tún ṣàfọkọ̀ náà ni ṣó o bóyá àrí ẹ̀ ńgbà tí wà àti wálé tẹjọ́ ń ṣe oríṣiríṣi ní mọ́tò ó yẹ lẹ́nu. wọ́n ṣèrànù nínú pátì ah, ah. pẹ̀lú boyfriend ọ̀rẹ́ ẹ̀ ojú gbà mí ti fún ẹ ibi gígí sẹ́lẹ̀ yan bá ti mọ ẹ̀yin oníranù ẹ. ẹ má bínú ẹ wò ó dẹrí bẹ́ẹ̀ ṣe èrò misunderstanding. ẹ wọ́n bí wọ́n bí pàdé gbogbo nǹkan ni mo gbà mo hate ọ̀rọ̀ misunderstanding yẹn. ẹ kò sọ́wọ́ kankan lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ wá gbọ́ o last one yẹn lélẹ̀ sori jẹ́ kí wọ́n sọ fún ẹ láti èmi lọ tí máa ever rí ẹ ní sàkání èmi àti wálé nǹkan tí máa fi ojú ẹ rí tó bá ń rí mi báyìí bó bó bó bó bó ṣì dànù kúrò oníranú aṣẹ́wó oníṣekúṣe. oníṣekúṣe ah, ah, níranú yẹn ah, pẹ̀lú gbogbo nǹkan tọmọbìnrin yìí máa ń ṣe fún ẹ ó máa raṣọ fún ẹ ó máa fún ẹ lówó o tún lọ bá boyfriend ẹ sùn kí ló ń wá kiri ojú kòkòrò wà lójú ẹ. kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ misunderstanding ni. ẹ báwo lọ èrí o fẹ́ máa ṣàlàyé ọ̀rọ̀ oye o fẹ́ fẹ́ máa ṣàlàyé fáwọn aláfà tóun ti wá lọ. my dear gbogbo nǹkan ni mo gbà mi ò gba irọ́ misunderstanding kí ló mean by misunderstanding wọ́n ka ẹ nídìí nǹkan ò dẹ̀ tún parọ́ mọ́ misunderstanding. ẹ má bínú bẹ́ẹ̀ni sọ̀hún mo ní ṣe irú ẹ̀ mọ́ such a dirty person ah, ah. boyfriend ọ̀rẹ́ ẹ̀. fani yẹn ló bí mi ní òde má parọ́ mọ́ irọ́ ah, irọ́ fùfú ló ń pelé yìí ìdàgbò ìdáwọ́ ni very stupid. ibo ló ń bọ̀ wọ́n kò wo ló fẹ́ wọ̀. àbúyàwó fẹ́ gbẹ̀ṣà òun náà ìṣeré náà bí ẹ rí. bó ẹ lè fi mí lẹ́sìn bí báyìí náà èmi nìkan bí báyìí. so káwa náà rísìkì ẹ̀ ká gbé ẹ wọlé wọlé náà tó bá ti bí ẹ rí bẹ́ẹ̀ bí dá lọ ó ti pọ̀ ó jẹ́ dìde ṣé àwọn lé bẹ̀bẹ̀. jíjà rẹ sọ fún kójú tó wọlé jàre pé ẹ Rónkẹ́ dìde kó pe uber Rónkẹ́ wá wá wá wá mo tí ì sun ọbẹ̀ ẹ̀rù ń báyìí mo dà pé kò mí o kò mí báwo. Rónkẹ́ Rónkẹ́ yé kí rọra rọra rọra rọra yé yé bá mi dúró. Rónkẹ́ Rónkẹ́. Ìwọ try láti gbé. Ẹ mo fẹ́ gbé náà. Try láti gbé. Wá. Rónkẹ́. Try láti gbé. Jẹ́ ká gbé sínú mọ́tò hospital try try ìwọ try láti gbé. ẹ mo fẹ́ gbé náà. try láti gbé wá. rọ rọ try láti gbé. Rónkẹ́ rọ rọ Rónkẹ́ Rónkẹ́ àní kò dìde dìde. Rónkẹ́ Rónkẹ́ ha jẹ́ ọ̀kan tó jẹ́ wípé ó burú gan láti gbàtà tí wàá sùn bó ṣe máa ń ṣe nìyẹn òun ló ní fíẹ̀ sáàárín gbogbo wa bó ṣe mọ ẹwà ẹ̀ ó ń tírẹ́tì nẹ̀mí àtàwọn fámílì mi kò gbọ́dọ̀ mọ̀ pé mo meet pẹ̀lú yín gan pàápàá. it's all right ó kù kọ́ pàtó fẹ́ ṣe tí mo fẹ́ kó ṣe fún mi now nǹkan tó sọ yìí tó sọ sílẹ̀ yìí ṣé tá a bá déwájú àwọn ọlọ́pàá o lè sọ everything láì yọ anything kúrò. Ah, ẹjọ́ sá o ah, ẹjọ́ mi ò ní lè ṣèyẹn sá ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má bínú ṣé mo ṣe wà mí ò lè kú ẹrú bà mí ewu tí mo bá ń rìn mo máa ń wò tún mo máa ń wò sí ni. tí tí péjú bá fi ẹ̀sìn lè mọ̀ pé mo wá bá yín lásán not to talk of going to police station ó lè pa mí kò sí kó tún lè ṣe pé mi àtọwọ́ fámìlì mi ò ní lè ṣèyẹn sá ẹjọ́ nítorí Ọlọ́run sá èmi náà ò lè sọ pé kò ṣerú nǹkan bẹ́ẹ̀ láì jẹ́ pé mo mọ̀ pé mo lè provide ààbò tó péye fún ẹ. ìrà lásán kò ní rìn ẹ́. a ní òfọkàn balẹ̀. ó wáá kú kinní kan tí mo fẹ́ kó ṣe fún mi. ọ̀rọ̀ fi sáyọ̀ bíi ti báwo ẹ̀rù ń bà mí àyà ló ń já omi òun lè sùn mọ́ lọ́wọ́ mọ́ yẹn ni mò ń rò every time tí bá ṣe máa wò ó ní ìtọ́mọ yẹn máa máa lọ máa fi ṣe ẹ̀wọ̀n nǹkan tí ò mọ̀ owó tí ò mọ̀ ẹsẹ̀. ọ̀gbẹ́ni sanjari kí ló ń sọ tí ó dùn lẹ́nu orú ọ̀rọ̀ wo ni wo ni ọmọ ọlọ́mọ èwo ni tiẹ̀ tẹ́rù ń báyìí ibi tí kò ẹ̀tọ́wọ́ mi wá gan ẹ̀rù ọba mi mímí ò bẹ̀rù má gbé yẹn wá omi ò láìkí gbogbo nǹkan tó ń sọ yẹn. ọlọ́run ẹ wo ẹ wo anú anú sáyọ̀ ń ṣe bo ṣé báyìí máa wò ó níran tó máa fi lọ sẹ́wọ̀n lélẹ̀ nǹkan tí mo kàn fẹ́ mọ̀ náà nìyẹn. èmi ṣe aláìbò ṣe ń sọ̀rọ̀ kí ló ṣe ẹ̀ náà òtẹ ló ń ṣẹ̀wọ̀n ra rí náà kó o dẹ̀ fi Fisáyọ̀ lẹ́jọ́ ṣẹ̀wọ̀n ìjọ tí Fisáyọ̀ bá ṣẹ̀wọ̀n ṣé mi ni kì í ṣẹ̀wọ̀n ni gbogbo bó dẹ̀ ṣe ń ṣe yìí onígbọ́n lè mo lè parọ́ mọ́ ẹ o mo lè ní ìwọ ló pa ìwọ ló ṣe gbogbo ẹ o ah. bẹ́ẹ̀ ni náà wọ́n bá dẹ̀ fi lè mú ẹ máa make sure pé wọ́n ìwọ náà mọ̀ pé ẹ̀mí èèyàn ò jẹ́ nǹkan kan sí mi àmọ́ nǹkan tó ń ṣe o ò dẹ̀ ń sọ̀rọ̀ ṣé bàbá máa wo Fisáyọ̀ lé kí ló kún ẹ pẹ̀lú Fisáyọ̀ fi Fisáyọ̀ sílẹ̀ o tẹ ní Fisáyọ̀ jẹ́ kó máa bá tiẹ̀ lọ́bẹ̀ yẹn kí ló kàn mí ṣebí ìwọ lẹ̀ rú ń bà lọ rojọ́ fún yàn má ní ìwọ ló pa Fisáyọ̀ ló. nínú kò Fisáyọ̀ ló pa òun ló pa nǹkan tó ní kí kúkú máa sọ nìyẹn Fisáyọ̀ ló pa. ṣé nǹkan tó máa lọ máa sọ fáwọn èèyàn nǹkan tó bá ti béèrè lọ́wọ́ mi ni tó bá ti béèrè pé báwo lè ṣẹlẹ̀ máa ní pé òun ló pa àbí Sáyọ̀ ló pa kò lè change. sí wàhálà ó di ó dọ̀la. all go take care. wọ́n gbàgbé nǹkan tí mo sọ o. kò sí wàhálà. Eh, eh, ẹni rere ò pọ̀ yé inú ẹ̀dá jìn gbà wá lọ́wọ́ ẹni tá fẹ́ tí ó fẹ́ nìyí hello sir good afternoon sir um, mo ti ṣe nǹkan tẹ́ sọ pé kí n ṣe sir mo dẹ̀ ti send sórí whatsapp yín sir ok ẹ listen sí tẹ́ bá wà ok pẹ̀lú ẹ̀ kẹ́ pè mí padà sir yes sir thank you very much sir ẹ ṣé sir. charger mi ṣá ẹ follow up charger ọlọ́run má jẹ má tàn lù ẹ ẹ ẹ follow up charger <laughs> ọmọ yìí fọ́ ni. ṣe bàyí máa ma wò Fisáyọ̀ lé kí ló kún ẹ pẹ̀lú Fisáyọ̀ fi Fisáyọ̀ o ó tiẹ̀ ní Fisáyọ̀ jẹ́ kó máa bá tiẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn kí ló kàn mí ṣebí ìwọlẹ̀ ẹ̀rù ń bà lọ rojọ́ fún yàn má ní ìwọ ló pa Fisáyọ̀ ló nà kò Fisáyọ̀ ló pa ló pa kò tó ní kí kúkú máa sọ nìyẹn Fisáyọ̀ ló pa. mo ti wọ diolu ayé mà ní ká o <laughs> so o fẹ́ yílé ọmọ mi lórí. yes eléyìí náà pè ní orí yéye ní mògùn ta ìṣẹ́ ló pọ̀. yes mommy who there. ah babes ah kí ló ṣẹlẹ̀ ṣó gbàgbé nǹkan ni. mi ò gbàgbé nǹkan ìwọ ìwọ ó yá bá mi mu kí ló mú follow come charger mi ah. ṣòro pé màá gbàgbé ni. tó ìjájà ló ṣe padà wá. ṣé kò tó torí ó eh? kàn dárúkọ charger lásán follow come tó tẹ̀lé fóun gangan wa. Ah. <laughs> ìjọba mi mu. má bínú jọ mo ń ṣe nǹkan lọ́wọ́ oúnjẹ tí mò ń sè ti fẹ́ jóná jókòó máa bẹ dáhùn dáhùn dáhùn ó importance mi ju fóun gangan lọ. jọ ṣé máa jẹ rice. um maybe maybe not. ah um, so um, yes. um, with this evidence yes. say kí la we go to the police. good we go to the police let them listen to it. okay then kọ́mọ tí wàá dẹ̀ jáde. bẹ́ẹ̀ni ó Huh ẹ meanwhile jẹ́ kí n pe ọmọ yẹn. a ní láti dúpẹ́ lọ́wọ́ títí o if not for her. her. Mm. Barrister. Hello? ìgbà tí fóònù mi tó tó ń record mi mọ̀ pé wọ́n pè mí mi ò mọ anything mi ò mọ̀ mọ́ mi ò. títí ìwọ ìwọ so gbogbo nǹkan tí mò ń sọ nínú mọ́tò òun record mi. mistake yìí dòdò oh. mi ò mistake ni àbí tó fi send ẹ sí wọn tó fi di pé wọ́n pè láti sọ fún ẹ pé àwọn ti gbọ́ gbogbo ẹ̀. ó tó send mi mo gba tó send ó tó send ni mo fi sí mi ó send àbí mo gba tí mo fi sí ó tó send. sori èmi sì gbà pé mo máa ṣe wọn àmọ́ ìwọ fúnra rẹ̀ ò ní fara rẹ̀ lọ ìwọ ọ̀dà lẹ́yìn burúkú so ìwọ actually record mi so gbogbo nǹkan tó ń sọ tó ń béèrè lọ́wọ́ mi ò dọ́gbọ́n wine mi ni. ẹni rẹ̀ ò kọ̀ ọ́ jì gbà wá lọ́wọ́ tí ó fẹ́ tí ó fẹ́ ni ẹni ah ó ti dà I will expose ohun ta ló gbọ́ tán yẹn. mo ní ohun ta ló gbọ́ yẹn. yé kí ló mí ìbá òmò wọn tó gbọ́ ẹ you better start talking now. etí mi o yé. ta ló wà ní bọ́ọ̀sì ẹsẹ̀. èmi ni mà èmi ni mà èmi ẹ títí ti di. ṣó mọ̀ pé òkú títí wà ńlẹ̀ tó sì ní kéèsì lórí ẹ̀ bọ́tí Rónkẹ́ yìí you better start talking now reason tó ṣe pa kí ni reason tó ṣe pa Rónkẹ́ mi mọ́ mọ́ pa o mi mọ́ mọ́ mi mọ́ kó máa kú o mo kàn tí ni bó ṣe ṣubú nìyẹn tí ó dìde. so o ti believe pé ìwọ ló pánsì yẹn àbí. mi ni bọ́ mi mọ́ mọ́ pa mi mọ́ mọ́. sí o mọ́ mọ́ pa. o tì í ó ṣubú bẹ́ẹ̀ ó dẹ̀ kú bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. mi mọ̀ kó máa kú. wẹ́ nǹkan tó a fẹ́ gbọ́ láti gbọ́ yẹn tó bá délé ẹjọ́ wa dífẹ̀ǹdà rẹ yẹn. Ah, ìjọ àti ọkọ àti obìnrin lè yẹ ẹjọ́ apààyàn. inú ẹ̀dá jì wàhálà ẹni tá a fẹ́ tí ó fẹ́. Èdùmàrè gbà wá lọ́wọ́ ẹni tí a fẹ́ tí a fẹ́ ni ojú la rí ọ̀rẹ́ òdenu àwọn ẹni tó fẹ́ ni wọn ò kí kọ́ síwájú orí. ẹ ẹ pẹ̀lẹ́ ẹ dẹ kú ọ̀rọ̀ ẹ. yóò ṣàṣeré ní àbíkú bẹ́ẹ̀ gbà sí i àdúpẹ́ fún Ọlọ́run ẹ káàbọ̀ ok. ẹni rere kò sí i. mọ́mí sọ pé àwọn ti mọ̀. Oh, kí ni kí n ṣe entertain sir. Eh, ah, ah. ṣé wọn ló fẹ́ entertain wọn ni àbí mi mọ entertain wọn kí lẹ fẹ́ jẹ. anything ẹ bá fẹ́ jẹ sọ fún mi. ok anything tó wà lé. ẹ má sọ wípé anything nǹkan tẹ bá fẹ́ gangan ni kẹ́ sọ fún mi mo dẹ̀ máa lọ sínú kitchen máa ṣe fún mi. ok kí ló wà lé. gbogbo oúnjẹ ló wà lé tó bá jẹ́ iyán lẹ fẹ́ kí n gún fún yín kò ṣe pando yíyan gangan màá wọ kitchen mi lè máa gùn fún yín. <laughs> anything tó bá wà ní mind tiẹ̀ láti prepare fún mi ni kò lọ prepare. ok màá lọ sí kitchen ṣe fún mi few minutes màá dé ṣe everything tẹ fẹ́ fún mi. <laughs> fikayo madam few minutes pẹ̀lú bó ṣe karamọ̀ gbogbo oúnjẹ tó fẹ́ sè few minutes ló máa fi ṣe. Uh-huh. ok. Um, ṣé wàhálà ṣe máa jẹ yóò àbí. oh yes. ọ̀dẹ̀dẹ̀ àwọn àti ẹ̀fọ́ ẹlẹ́gùsí. yeah yeah yeah. Eh, ẹ̀fọ́ ẹlẹ́gùsí pounded yam with ẹ̀fọ́ ẹlẹ́gùsí. fine. and in what? few minutes. good. <laughs> hi darling. Oh, baby. then daddy once again mo fẹ́ apologize sí yín mo fẹ́ bẹ̀yìn fún gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ látẹ̀yìn wa gbogbo mo ṣe ti ṣe wa ó sẹ́yìn please forgive me ọmọdé ló ń ṣe mí i'm sorry. Fíkáyọ̀ wọ́n tí wọn náà máa gbọ́rọ̀ kalẹ̀ ń sìn ó ní nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ó ti kọjá ìyẹn ti kọjá sórí gbogbo bí kíní ẹ̀ ṣe wá ṣẹlẹ̀ before God and man mi ò ní ẹ sínú rárá because mo kàn fi pé ọmọdé ló ń ṣe ẹ ká ló mọ irúfẹ́ tí mo ní sí màmá ẹ̀ ni ó yẹ kó embrace mi ok ó ṣẹ̀rín rárá. Okay. Because I, love your mom. And if I really love your mother, I should love anything that belongs to her. Yeah. That includes you. Thank okay? You. Don't worry. You're my baby. Go and prepare daddy's food. <laughs> Okay. yeah, I'm waiting. Thank you so much. I'll do anything for you. Thank you. I wanna be with you for the rest of my life. I love you more. I love you endlessly. <laughs> and I promise you, I will never take your love for granted. Thank you. You belong here. Yeah, you do here. <laughs> I'm, I'm sorry. I'm so sorry. But please forgive me. mo ti ṣetán kí n tó regret nǹkan tí mo ṣe wọ́n rò wípé ṣé wọ́n ló yẹ kí n wúrú wà sí ṣá my God sent I'm so sorry torí ọlọ́run I came to the station when you were detained wọn ò jẹ́ kí n wọlé ni kò ṣe mí nìkan gan ni mo wá I came with two lawyers I'm so sorry má bínú torí ọlọ́run please forgive me please forgive me. I know not what I do. Wale. Please forgive me. I can't stop loving you. Wale, you really hurt my feelings. I know. But you should do me gone. I know. But you know I love you. And I don't have a choice than to just forgive you. I'm, I'm, I'm sorry. I'm, I'm sorry to you. Please. It's okay, baby. It's okay. I'm sorry. I'm sorry. I'm so sorry. I'm so sorry. It's okay. It's fine. Oh, okay. Okay. Uh, but I don't think here is appropriate for us. Yeah. Oh, ṣé jẹ́ ká wọlé? Yeah, a máa wọlé. But mọ̀mọ́ mi inú bí wọn gan. Oh. Tó ṣẹlẹ̀. Ìfàtìgbà yẹn gan fẹ́ rí ẹ̀. So we just n wọlé kí n lọ uh, Um, I understand. No problem. No problem. No problem. All right. Ìwà ẹ̀ṣẹ̀ mọ̀ pé ẹ kó kí mi ni. Akànjí. Olúwa mi Fọlá ńkọ́? Ẹ ó ń treat wọn ah! Iye máa lé o. Ṣògbádùn sà. You are too rude. Àbí? Ọ̀gá ẹ̀ sọ fẹ́ pé kó lọ ṣe nǹkan, ó sọ pé yẹn máa lé. Ẹ má bínú sà. Sweet má dààmú, mò ń bọ̀ jàre. Ọlọ́run ló fààyè gbà wọ́n jù o. Ìyà tó yẹ kó máa wà láàrin ẹrú àti Look at him. Dúró sí No, it's okay mo dúró síbi ìbàdàn náà ń wò mí bí orí ẹran.